gẹ́bẹ̀ náà àwọn wá ṣọ́ ọlọ́run bá lè kí ọlá kò níbi aburú ẹ̀mí wa àti aburú iṣẹ́ wa ẹni tí ọlọ́run bá lè kí ọlá bá fi mọ̀nà kò sẹ́ni tó lè ṣì lọ́nà ẹni tọ́lọ́run bá lè kí ọlá bá ti ṣì lọ́nà kò sẹ́ni tó lè fi mọ̀nà kọ́lọ́run bá lè kí ọlá má ṣe wà lọ́nà alaihi wasallam kíkẹ́ àti ìgẹ̀ náà kó mọ̀ lórí aṣíwájú kó bá bàbá àwọn sàbí muhammad sallallahu alaihi wasallam àwọn ará muhammad sallallahu alaihi wasallam àti gbẹ̀yìn tí ó bá tẹ̀lé ojú ọ̀nà táwọn sàbí tí wọ́n tẹ̀lé tó jíṣẹ́ lá muhammad sallallahu alaihi wasallam tó pọ̀ ló làákalẹ̀ tí ilé ọjọ́ kẹyìn kọ́lọ̀ọ̀bà àlekẹ́ọlá kó kàwákún ara wọn ojú tí ní kọ́lọ̀ọ̀bà àlekẹ́ọlá kó jẹ́ kó tù wá ọlá àti sórí lágbàdì in tí ó jẹ́ gbòǹgbò fútbà wa àbá kò rí ọ̀rọ̀ wa tó ń ṣe pẹ̀lú àwọn àyà kan nù Qur'an suratu Taha láti bí 117 day 121 ọlọ́run bá alékẹ́ lá ń sọ in tó ṣẹlẹ̀ láàrin Adam alayhisalam àti shaitan nígbàtí ọlọ́run bá alékẹ́ lápá màláíkà aláṣẹ kí wọ́n foríbalẹ̀ fún Adam bíbú ti mọ̀ tí àwọn màláíkà foríbalẹ̀ tí Iblis ni shaitan tóun ń ṣe ìgbẹ́rùgbọ́n rí pé ntọ́lọ́run pa òun láṣẹ yìí òun ní ṣe ọlọ́run bá àdékẹ́ láwọn pé ó wá pé adam onífàkúrúnà ọlọ́run bá àdékẹ́ ní awásọ báyìí ya adam inna hada adúwò laka wà lè zojic falayo kìrìjànnàkùnmá mìlìjànnàtì fatashka ọlọ́run bá fi orí balẹ̀ yìí àdúgbùn lak wàlèzọ́wọ́jì ọ̀tá ló jẹ́ fún wọ àti ìyàwó rẹ̀ ẹ má jẹ́ kó mọ́yìn méjì kúnnú aljanna fi ń sí yìí fatashka kẹwàá ma kábàámọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí a bá ń lo gbólóhùn ṣẹ̀kíyà yẹ́ṣkọ̀ a máa túmọ̀ sí pé kíyàn pàdánù nǹkan kíyàn ṣorí burúkú kọ́lọ̀mbà ní kí ẹlẹ́máyà ṣorí burúkú ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọgbà ọmọ ń sábà lò ó fẹ́ẹ̀ tó bá yẹ pé gbogbo ìgbà gbogbo tó ṣe lórí ilẹ̀ ayé ó jẹ́ gbádùn ní ó jìyà ni ọ̀rọ̀ ẹ wá padà jẹ́ síná torí kò sí orí bú mi tó tó kí ẹ̀ wọ̀ náà kọ́ lọ́ba àdìgá má jàbá wọn wọ̀ ọlá àti bẹ́ẹ̀ lágbára ẹ̀ bí wọn bá fi gbogbo ilé ìgbésí ayé tó bá fi gbádùn tí wọn bá fi sínú iná tí wọn yọjá tí wọn bí ilé ìgbésí gbádùn rí anirara ìgbádùn kọjá lẹ́gbẹ̀ẹ́ òun rí kọ́ lọ́ba àdìgá ọlá kó yà wáyà ṣùgbọ́n pàtẹ́ṣkọ́ tó wọnú sọ́rọ́gù tọ́ ìtumọ̀ ní pé ìkú òun àlùjọ́nà ta fi ẹ́ sí yìí tó bá jẹ́ kí ṣe ìtàn mọ́ ẹkú ń bẹ́ tó ó kábàámọ́ o àwọn ọ̀nà wo ló fi kábàámọ́ ọlọ́run bá àlékẹ́lá wá tẹ̀síwájú nínú súra ìbákan náà ó ní pé tó nínú àlùjọ́nà yìí ìnẹ̀lẹ́ka alátẹ̀jú àfihà wàlá tààrà wà á nẹ́kẹ́lá tọ́gbọ̀n fi àhá wàlá tọ́dọ̀ha torípé àlùjọ́nà tó wà yìí lẹ́tẹ̀jú àfihà ebi ò ní pa ẹ́ kò ní sí pé òòrùn jẹjẹ náà jẹ́nà yìí wàlá tààrà ò sí níwà hóhù yẹn ni pé ó mọ́ráṣọ ní gbogbo ìgbà tó bá ti wà náà jẹ́nà yìí wà á nẹ kàlátọ́gbọ̀n fi ha wàlá tọ́ta gẹ́gẹ́ bákan ni òun pa ẹ́ náà jẹ́nà yìí àwọn àfáà ni nǹkan mẹ́rin yìí gbogbo bùkátà lórí ilẹ̀ ni ní tí èèyàn máa ń àwọn tó yẹ pé tó máa ń fẹ́ fífẹ́ ìpìlẹ̀ tó pé ìgbésí ayé omi èèyàn lè gún régé táwọn kan yóò bá sí jíjẹ múmu kéèyàn nílé lórí kéèyàn sì láṣọwọ̀ kò kọjá àwọn nǹkan mẹ́ta yìí so gbogbo àwọn àdó àti àwọn ọmọ ọlọ́mọdé àwà kísà kẹ́yìn aṣọ mọ́já sun búkà kí kẹ́yìn ilé kọlọ́mbà àdékẹ́lá kò ṣe bẹ́ẹ̀ fún wa látúbí lágbára àwọn nǹkan adam ipé tó bá jẹ́ kí ṣe ìtọ́ mú ẹ̀kún náà jẹ́ náà ìkún náà gbà àwọn nǹkan yìí ló lọ bá pàdé lórí ilẹ̀ ayé o àti jẹ́ ó ṣiṣẹ́ kó tó jẹ ni àti mú ó ṣiṣẹ́ kó tó mú ni ó ṣiṣẹ́ kó tó ráṣọ wọ ni ó ṣiṣẹ́ nú oòrùn kó tó lè jẹ mu ni fatashika ọ̀rọ̀lọ́wọ́n bá àdìkẹ́lá ṣàlàyé bíbá pé àbámọ̀ ni ìkóòlá àlùjẹ́ náà yìí kọ́lọ́wọ́n bá kó dáa padà síbẹ̀ láti bẹ̀rẹ̀ ó ní ṣètọ́nù bá wá fọwọ́sowọ́sá ó mí sí wọn lẹ́mí eléyìí ma ó mí sí adam lẹ́mí pé hal adúlùkà aláṣájára tẹlifọ̀lù wà múlùkì ńlá yabla ìrẹ́ adam gbogbo dọ́lọ́run fún ẹ yìí ó tún ní nǹkan kan tó ẹ pé tó o bá ti lè ṣe ó ní kú mọ́ alukuludu bi ma'ana annaka la tamut o ni kuma o ma se gbese ayi lo gbere ni wa mulkin la yabla o si ni ọlá kan tó yẹ gbé tó ọlá yìí ò ní tí àǹfà máa ń ṣàlàyé pé kò sí tẹ́lì ṣe fọ́mọ èèyàn tó bá ní gbogbo mọ́ṣálásí ètò ẹgbẹ́ wúrà ni àbí gbogbo mọ́ṣálásí ẹgbẹ́ góòdù ni ọgbẹ́ gbé dọ́là ló wà ń bẹ̀ èyí ò tó fẹ́ kí ni yóò fa lèkú fọ́lọ̀mbà àdíkíyà ṣẹ̀dá wà ní ní kúrò kọlọmbà àdíkí afọ́lágbọ́ yẹsì ṣetán wa sọ báyìí fún adam alìsàlátù wasalam fa akẹ́lẹ̀ amin ha adam àti hawa wọn wá jẹ́ bí igi yìí fa bẹ́dẹ̀ tí láhùmá sọ àtúhùmá fatọ́fikọ́ ìyẹ̀sìfáni aléhìmá min wọ́rọ̀kìl janna wa aṣọ adam rọ́bàhù fagawa bí wọ́n ti jẹ́ èso yìí torí ti ṣetán fẹ́ nípìnlẹ̀ náà gbéṣe kíni kó mú ọkùnrin ọgbà yìí bí wọ́n ti jẹ́ èso yìí fa bẹ́dẹ̀ tí láhùmá sàù a tuhuma yẹn laṣọ tó bọ́ lára wọn ìgbà ni wọ́n tó rí pé tó ìhò ní àwọn wà eléyìí ló mú adam àti hawa ló mú ọkú ní inú ọba aljanna <clears throat> almuhim in tó ṣe pàtàkì òun ní a mọ̀ ka àwọn òwe kan àwátẹ̀ ẹ̀ka nígbàtí à ń ṣe kékeré ọ̀nkùnrin rẹ̀ ní my book of bible stories tí wọ́n ya àwọn àwòrán gbétò bí adam àti àwá sí wánú ọgbà jẹ́nà lélẹ̀ so àwòrán sì ní jẹ̀dába a máa fa ọmọdé mọ́ra tí wọ́n bá bèèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ pínú ọgbà jẹ́nà ṣe adam àti àwá ṣe òhò ni wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ ní sọpé kíni òhò ni wọ́n wà ṣùgbọ́n tí quran kọ wa kọ́ ni ó ní wa annakala tẹjú àfihà wà látàrà very clear ó ní pé aljanna yìí látẹjú àfihà ebi ò ní pa inú ẹ̀ wà látàrà ẹ̀ sì ní wà ní òhò so Quran twenty one one seven to one twenty one so ipe wọn wà ní òhun náà gbàlùjẹ́nà àbí wọn mọ̀ pé àwọn wà ní òhun náà gbàlùjẹ́nà eléyìí kì í ṣe ní tí Quran kọ́ wa ní Quran kọ́ wa ni pé náà àlùjẹ́nà tí wọ́n wà yìí jíjẹ múmu kì í ṣe kò nira fún wọn in tí wọ́n wọ̀ nira fún wọn ilé tí wọ́n sì gbé kì í ṣe tó nira fún wọn ìgbà tí wọ́n tó jẹ èso tọ́nà ọba àdékè alẹ́ pé kí wọ́n má jẹ ìgbà ẹni owó tó ń hàn láṣọ ètò kákò ní ara wọn lára táwọn afọ́ tẹ̀síwájú ni pé lára ọlọ́run bá àdìgá sọ pé wọn lọ́kọ́ ti kà rọ́mùnà bá ní àdà ọmọ èèyàn àpọ̀nlé èèyàn ń jọmọ èèyàn lásán pé ẹ̀kan jọmọ èèyàn lásán ó jẹ́ wùmí ní o kì í ṣe wùmí ní o ọlọ́run bá àdìgá lápọ̀nlé kódà nígbẹ̀yìn ayé wakọ̀dí kà ní àdà lára àpẹẹrẹ tó lọ́wọ́ bá àlékẹ́ ọlá fọ́mọ èèyàn ni pé kò fẹ́ kọ́mọ èèyàn rin ìhòhò kéèyàn rin ìhòhò kìí ṣe ẹ̀ṣọ́ nínú òfin ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá nínú aya mi nínú sọ́tún àrọ́f ọlọ́wọ́ bá àlékẹ́ ni pé yába ni adam kọ́d anzanna aleikum libasan yuwari sau'atikum warisha kọ́d anzanna aleikum libasan ẹyin ọmọ anabi adam áyà yìí ọlọ́run bá àdékí alákòóso pé yá ayẹlẹ̀dí ní amẹ́n kò sọ pé yá ìbádọ́lá inú sọ ní pé gbogbo ọmọ ànábí adam pátápátá mínú hùm wà káfíru hùm ó jẹ́ mùmìní kì í ṣe mùmìní ọlọ́run bá àdékí pé anzanna ìdẹ́kùn lè bá sán aṣọ wàríṣà yóò sì mọ́jẹ́ ṣọ fún yín wàlìbá tó takuwa dáàlì kàfẹ́ yà ṣùgbọ́n aṣọ ọ̀pá ọlọ́run bá lékè ọlá èyí ló ń ṣe kí ni òun ló fi ń dáa jù àwọn àfa ẹnu wọn kò nínú ọmọ yìí pé ọ̀ràn yẹn ni kí mùsùlùmí bo ìhòòhò ẹ̀ ọ̀ràn yẹn ni kí mùsùlùmí kó ṣojú kòrò pé fẹ́ kẹ́lòmíì rí ìhòòhò òun débi yí pé èèyàn lẹ́tọ̀ọ́ láti fi owó ẹ̀ hàn àfi tó bá yẹ pé tó làlórí ló sùn débẹ̀ ní tá ń pè ní làlórí ní tó yẹ pé tó nǹkan yìí ó lè gba ẹ̀mí ẹ̀ àbí kó ìnira tó lé kókó ba eléyìí ni ó jẹ́ káwọn èèyàn fi òwò wọn sílẹ̀ ṣùgbọ́n láwùjọ ta wà yìí a rí pé ìhòòhò yẹn ò tiẹ̀ jẹ́ nǹkan sáwọn èèyàn kódà tó bá wò pé yẹ̀sọ́ ẹkùn bó òhun náà gbé gbogbo ni wọ́n ti wá náà wọ́n tó gbàtà ń ṣe eh, nysc agbùnbánirò eh, àbíkọ́nà pè ní yorùbá tá ń sin ìjọba àwọn bathroom tó wá fún wọn ò tó so àwọn bathroom yẹn ìkọ́nà àwọn ọmọ ìyá tó wá láti àríwá hausa ni ó ń wẹ̀nu bathroom so bathroom àwọn èèyàn máa tó lẹ́ni bóyá wẹ̀nu bathroom yẹn wọ́n mọ̀ bí kan ṣe wá ní ẹ̀yẹn wá láti east ibo ni so kò fẹ́ wọnú ó fẹ́ sílẹ̀ gbogbo wọnú bathroom kọjọ wẹ̀ yẹn wá tilẹ̀kùn yẹn mọ́ wọ́n ni ah, wetin happen na you no be man as ọmọ ìyá fi lónìí wait i dey come make i finish <laughs> so n táwọn yẹn wá sọ nìyẹn so wọ́n tó sọ tó bọ́tọ́ tí ó bá tọ́ sọ pé ara even if àbí máa ń kọ́ wọ́n tó sọ pé adam adam and eve for for garden of eden they no naked irọ́ wọn láti lè síwájú adam àti hawa nínú aljanna tọ́lọ̀ọ̀bá àdíkẹ́ ọlá fi wọ́n sí kòránù sọ fún wa pé òhun ni wọ́n wà kódà gbogbo àwọn títàn ìtí wá tẹ́nu sọ́rọ̀tù àrọ́fù ni sọ́rọ̀tù hijr sọ́rọ̀tù eh, tọ́hátà kàí ni ọlọ́wọ́ bá lékè lọ́mọ fi nílẹ̀ pé sí wọn àníwọ̀n sí oògùn sẹ́ ìgbà tí wọ́n jẹ èso yẹn ni owó wọn tó hàn so ìgbà tí yẹn wá parí wá sọ pé ẹ̀hẹ̀ yìí ṣe ṣe àrùn ìbáwọn nígbẹ́ bẹ́ẹ̀ ni ó ní ṣe you and your father you feel bath together kò bá rọrọ̀ sọ̀rọ̀ torí pé òpé tó ọkùnrin ní bàbá tiẹ̀ náà ọkùnrin ní ìwọ náà ṣé wà tí bàbá ìjọ lọ wẹ̀ nínú balùwẹ̀ kan náà eléyìí ó takò fi ọlọ́run bá lékeọlá ajọ́kùnrin síra wa ìhòhò wá sí wà tó jọrin fún alájíkíni láti ṣọ́ ló fi jẹ́ pé tó ṣe lámú mọ́sálásílà tó bá fẹ́ ṣe gá ó fẹ́ tọ̀ ni àbúfẹ́ yàgbẹ́ yóò lọ jìnnà débi pé àwọn èèyàn ò ní lè rí kò sì ní ká aṣọ sókè àgbà tó bá súnmọ́lẹ̀ tán so kí wá ṣe pé èèwọ̀ ni kéèyàn kó ní òwò kó má bó òwò ẹ̀ èèwọ̀ tí wọ́n ní fáwọn atá tí ìṣe àwọn ọ̀gá tó máa rí ọlọ́run bá àdíkíyà ní pé wọ́n kó lè mìíní yẹ̀hó domin absorí him wàyà fàhó fúrójàmù sóràtò nur quran twenty four verse thirty verse thirty thirty one àwọn ọkùnrin ọlọ́run bá àdíkíyà kọ́ bá sọ̀rọ̀ ó ní ìwọ muhammad sallallahu alaihi wa sallam kó lè mìíní sọ fáwọn olùgbàgbọ́ òdodo yẹ̀hó domin absorí him kí wọ́n rẹ́jú wọn lẹ̀ kí wọ́n rẹ ju wọ́n lẹ́mí kí ni níbi tó jẹ́ òwò àwọn èèyàn ó jẹ́ òwò ọkùnrin ni ó jẹ́ òwò obìnrin ni èèwọ̀ nínú sharia islam kí yẹn wo ìwé àyà tó tẹ̀lé ọlọ́run bá àdékẹ́ ọlámúta obìnrin wa oníwọ̀n kúlìl ó ní pé ẹwà sọ fáwọn obìnrin bákan náà tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo yahudna min afsarihin káwọn náà rẹjú wọn lẹ̀ wọ̀yà fọ́dúnà furujahunna kí wọ́n sì ṣọ́ abẹ́ wọn kí wọ́n má ṣe ṣìnà wàlá yubdina zinatahunna ẹ̀ṣọ́ wọn wọn gbọ́dọ̀ fi hàn síta ẹ̀ṣọ́ obìnrin méjì àwọn afáàní pé zinatul mar'a zinatani zinatu khalqiyya wa zinatu ghir khalqiyya pé zina kan wà tẹ zina ìkóyè Ah, ètò jẹ́ ẹ̀ṣọ́ obìnrin wọn méjì ni ẹ̀ṣọ́ kan wọ́n tẹ́ pé adámobìnrin bóbìnrin ti rí naturally ìmọ̀ wu ọkùnrin ni sọ́rọ̀ wíwá ní pé akíló tó pé àwọn obìnrin lè máa ní kí wọ́n bora kí wọ́n daṣọ borí torí pé alman afila aslu matluba torí pé obìnrin nípìnlẹ̀ ìmọ̀ wu ni ni so kódà táwọn ọkùnrin bá jókòó síbì kan kóbìnrin yẹn má ti wọlé kí wọ́n gbóhùn obìnrin gan lásán wọ́n adjust bí wọ́n ti jókòó àdámọ́tọ́lọ́wọ́n bá àdékí adáwọn obìnrin tọ́dámọ́bìnrin lé so ọlọ́run bá àdìgá sọ pé tó àtẹ̀ṣọ́ wọn èyí tí wọ́n lò lẹ́yìn ìgbà tí wọ́n bá bo ìwo wọn tán kí wọ́n má fi hàn fẹ́nì kankan wàlá yubdina zina tahunna wọn gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ wọn wọn gbọ́dọ̀ fi hàn so táwọn máa sọ pé àwọn ní kí obìnrin bo orí rárá lóòótọ́ ni kóbìnrin borí ṣùgbọ́n kó bo àwọn kó bo ara gangan ní ṣẹ̀rí à ń sọ kó bo àwọn tá à ń pè ní mafatino lamara àwọn tó yẹ pé tóbìnrin ò bá bo tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin yóò wo ọkùnrin eléyìí ni ṣẹ̀yà islam pa obìnrin láṣẹ kí gbogbo èèyàn sì lè bó ń gbà míì pé bó ti bó yìí nísìnyí bíbó gbà tó yẹ pé ẹ bá wọ aṣọ fún búrẹ́dì ni ṣẹ́ni pé tí búrẹ́dì bá wọ aṣọ gbogbo tó bá wà láàrin náà ní èèyàn rí òrìṣẹ́ lámọ́sọ̀lá sálàmù ó ní pé àwọn ìrìnyẹ méjì kan wà tẹ́ pé mi ò tí rí wọn ṣùgbọ́n ẹni ìyà ni wọ́n ó láwọn alákọ̀ọ́kọ́ láwọn tí mi ò tí rí àwọn tó yẹ pé wọ́n ní ẹgbà ọwọ́ tí wọ́n máa fi ìyà jẹ àwọn èèyàn tyrants and dictators àwọn afipá àwọn tí wọ́n fipá tí wọ́n fi jẹgàba lórí wa tí wọ́n sì máa fi yà jẹ àwọn èèyàn ànúṣà sáwọn ṣàlàyé fún wa pé tó ara náà ni wọ́n ó ní lára àwọn tí mi ò tí rí náà ó ní so kọ́rọ̀ ìbá lè yé dáadáa pàtó ọmọ pẹ̀rẹ̀ kan wá òdíṣẹ́ lámọ́ sọ̀sọ́rọ́ ni pé lára àwọn èèyàn tí mi ò tí rí náà tó yẹ pé tó wọ́n lẹ́tọ̀ wọ́n wo aṣọ ṣùgbọ́n àríyá ti ní ihò ni wọ́n wà ó ní wọ́n waṣọ lóòótọ́ ṣùgbọ́n pẹ̀lú aṣọ tó wọ̀ yẹn ihò ni wọ́n wà obìnrin ṣe ń wà ní òòrùn tó bá waṣọ inú kọ́ pé aṣọ tó wọ̀ yẹn gbogbo tó wà láàrẹ̀ láńṣẹ́ kí ni là ń rí ilé náà ó wà lọ́la ọkùnrin náà so ara wọn lè sọ pé tó fi ọwọ́ sínú ẹ̀ báyìí àgbà so ọkùnrin náà kò lẹ́ tóbìnrin ò bá lẹ́tọ̀ àti ọkùnrin ò lẹ́tọ̀ àti wọ̀ aṣọ tí ó fi òhun alẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin àlẹ́tọ̀ àti wọ irú aṣọ bẹ́ẹ̀ ó ní kàásìyàtún àríyàt àwọn tí wọ́n wà wọ́n wọ aṣọ lóòótọ́ ṣùgbọ́n ìwò ni wọ́n wà inú pẹ́ pé aṣọ yẹn wà transparent àbí pẹ́ pé ó fún mára débi yí pé ẹ mọ̀ pé báyìí ló ti wọ́n ni bí kò bí irun wọ ṣòkòtò nísìn ó wá wọ ṣòkòtò yẹn tó ó ń fi rìn títì kódà bí yẹn bá rí yẹn mọ̀ pé báwo ni sáìsì yẹn gan níbi tó fún dé eléyìí haram ní ṣẹlẹ islam obìnrin lè wọ ṣòkòtò tó bá gbé ṣòkòtò obìnrin nínú ilé fọkọ ẹ islam ò kọ kóbìnrin ṣẹ̀ṣọ́ kódà nínú ìpìlẹ̀ kọkùnrin ìpìlẹ̀ òfin ni pé kọkùnrin ṣẹ̀ṣọ́ èèwọ̀ ni lẹ́yìn pé kọkùnrin ní òkà so kọkùnrin ṣẹ̀ṣọ́ kó fi chain sọ́run kó fi yẹrí etí yẹn <laughs> ṣùgbọ́n gbogbo ẹ̀tọ́ ni fóbìnrin tó bá lè lu imú lọ́nà mẹ́rin problem ti ẹ̀ nìyẹn ẹ̀tọ́ ni kóbìnrin ṣe ẹ̀ṣọ́ in ti islam tako òun ni fi ẹ̀ṣọ́ ẹ̀ kó ìgbà yẹn wọ́n gbé aṣọ kan jáde aṣọ yẹn ń pè ní longboard náà longboard ni wọ́n ń pè aṣọ yẹn aṣọ yẹn tight láti ibi ọrùn débi ìdí báyìí ni kódà kò kí kò ń fìdí àwọn obìnrin hàn ó kàn tight láti ibi ọrùn débi ìdí báyìí so gbogbo ayé obìnrin ni èèyàn máa rí àwọn ìyá àtàwọn bàbá àtàwọn àfà ni wọ́n ń bẹnu àtẹ́lu longboard yẹn kódà máa ń kọrin lékeu ẹ̀yẹ́ wọ́ longboard mọ́ ẹ̀yẹ́ wọ́ longboard mọ́ o kò máa dára kò máa dára àfọmọ̀ mú mi ní ẹyẹ́wọ̀ lọ́mbọ̀ dímọ́ a máa ń kọ́ nìyẹn gbà ní lè kéwù tàbábẹ́ lọ ṣe àwọn kíṣọ̀ bá yún bá sí gbà yá máa kọ́ nìyẹn àwùjọ ní pé kí n wọ aṣọ yìí lásìkò gbà yẹn pé nǹkan tí ò bójú mi ni kódà nǹkan yìí takọ̀ ẹ̀sìn ṣùgbọ́n nísìnyí báwo làwùjọ ti rí kódà nísìnyí tó bá wọ ṣòkòtò gan tó tà so mo jáde ní ọkọ̀ mi pẹ̀lú àbúrò mi obìnrin n wọ́n sọ wípé pátá ní ọmọ yìí wọ̀ náà ayára pátákọ́ náà ń pè bomb shots ni ó kọ̀ tí ń di orúkọ bí ìgbà tó yẹ kọ ìyọ́gọ̀ bí kò wọ̀n gọ́gọ́ ó lè bọ́ta àwùjọ tó rí àwọn nǹkan yà bí ìgbà àwọn tó tako ìlà kódà káwọn èèyàn tó sẹ̀ sí tó bá ti rí tí wọ́n bá ti rí ọdún gba eléyìí ìṣẹ̀lẹ̀ ìyàwó rẹ̀ ni adẹ̀sí láwọn ìyá kan bẹ́ẹ̀ so wọ́n ní ọmọ yẹn múra ó ló sì sí bus stop jeans tó wọ̀ obìnrin ni ó ti fa ọgbẹ́ ìyá tó bá fi yẹn ìyá yẹn kò sí tó kàn ó wà lọ bá hmm, kọmọ mi múra eléyìí wáyé láì kó mu wálé gbòǹfẹ́ fẹ́ ọlọ́run ò ní jẹ́ aṣẹ́wó ọmọ yẹn rìn kó ń bẹ ìgbà tójú tì ní but ń sìn láwùjọ wa ó ti ń di tó pé tó ó ti common kódà táwọn èèyàn ti rí pé tó bí ò bá ṣe òṣoge kọ́lọ́mọba àdékẹ́lá kó fún ní àgbọ́yẹ̀sìn ọlá àti ìbí lágbára Bismillah, alhamdulillah, thumma salatu wassalamu ala man nabiyya ba'da. Uh, I would have wanted to, to talk a little bit more because when we talk about nudity or the nakedness, even between men and men, there are aspects of what is not allowed for us to show unless there is um, uh, a, a, a, a, necessity or, or a need. So I'll give the summary in English, inshallah. I cited the verse in Surah Al-Taha throughout that's Quran chapter 20, verse 116 to 121. And we can also go home and go through these verses. So in, in these verses, Allah SWT took us back to the story of Adam and uh, the shaitan. And then after the shaitan was told to prostrate to Adam and he refused, Allah told Adam and Hawa, He said, Look, this shaitan is an enemy to you and your wife. Do not allow him to take you out of this paradise, this Jannah. Because if you allow him to do that, you will be sorrowful. Sorrowful here does not mean going to hell. Rather, it means that you will lose the benefits that you find in, in, in Al Jannah. And the benefits here, the Quran enumerates it in this same verses. So, because when you are in Al Jannah, you will not be hungry. وَلَا تَعْرَى You will not be naked. وَلَا تَظْمَهُ وَلَا تَضْحَى You will not be thirsty, and neither would you need to labor before you eat. So, this were the, this is the benefit that Allah SWT gave to Adam in, in Al Jannah. But Shaitan came and then whispered to them and he made them eat from the, from the tree. Uh, ẹyọ tí a bá ń ṣe kúrúbà lọ́ra rẹ̀ gba kọ́ọ̀lù ẹ̀yà bá bọ́ síta àbí ká tẹ̀ pa fóònù wa gbẹ̀rẹ̀ bá ń ṣe kúrúbà lọ́wọ́. So Shaitan whispered to them and uh, when they ate from this tree that clothing that Allah SWT gave to them left them. So as far as Islam is concerned Adam and Eve were not naked in Al Jannah. They were not naked in paradise. Islam does not teach us that. So some of us would have read books like my book of Bible studies, whereby they would depict two naked men, uh, two a naked man and a naked woman in Al Jannah. This is not what the Quran teaches. If, a, if you look at the story in Surah Al uh, A'raf, uh, Surah Al Hijr, Surah Al Taha, you find the same thing that they were not naked in Al Jannah. The only their nakedness became apparent when they ate from that tree that, from that tree that Allah SWT said they should not they should not eat from. So it is part of Allah's honoring us that He wants us to be covered. He doesn't want mankind to walk naked. In fact, it's a distinguishing factor between human beings and animals. Animals are the ones that will walk naked around without, feel, without feeling any shame. They have no responsibility. They have no sense of shame. And this differs from that of human beings. Allah SWT also says in Surah Al-Araf, Ya Bani Adam, Kunt anzalna alaykum libasan yuwari sawatikum warisha. We have sent down clothing for you. For what? To cover your nudity. Hence, it is an aspect, a very germane aspect, a very fundamental aspect of Islam that we do not move around naked. We are told to cover up our nudity. And then an individual may move around naked in two ways. Either, even if the person is clothed, either the cloth he or she wears is very tight or is transparent. So in this way, even if the person is wearing clothing, the person is still deemed to be walking around naked. Apart from the individual not showing his nudity or his nakedness, the Shah even says that we also must not look at such. That when we see them, you're supposed to take our eyes away, away from such. So Allah says, addressing the prophet, Oh, tell the believing men, Yahuddu min absari, they have to lower their gaze. From what? Not to look at what Allah SWT has made haram, nakedness. And he said also, tell the believing women, وَكُلِّ min يَغْضُنَّ مِنْ أَبْصَارِهِنْ وَيَحْفَظْنَ فُرُوجَهُنْ وَلَا يُبْدِينَ زِينَتَهُنْ Tell the believing women not to, to also lower their gaze, to protect their chastity, and then they should not show their adornment. When you talk about a woman's adornment, there are two types. There's a natural adornment that by virtue of her being a woman, she's attractive. By virtue of a woman being a woman, she's attractive. Her voice, her looks, even the perfume she uses is attractive. That is the natural adornment that Allah SWT has given to her. And then we have the other one, the gold, the trinket. Allah says, do not show them. It is permissible for a woman to adorn herself as she wants. Unlike men, men cannot use gold, it is haram. Men cannot use silk, it is haram. All these are permissible for females. So, but the only caveat, the only exception is that they are to adorn themselves in their homes. They are not supposed to bring their adornment outside outside the home. And you find this strange in society. I mean, and I gave an example that in the 80s when we were going to our Makaranta, the, the, the local Arabic schools, we used to sing a song then. There was a cloth then that was popular amongst females. It was just tight, the torso. Just the body was tight. And because society felt that such clothing unnecessarily showed the upper part of a, of a woman, they condemned it. I mean, the um, fathers and mothers condemned such clothing then. So, but when you now realize what people wear and people accommodate in society, you'll be surprised. So much so that even if a female wears trousers, then as far as Islam is concerned, it's not permissible outside outside the home she may be even more modest compared to what people wear these days some people would walk naked go you you would assume that she's in her bedroom so may allah swt assist and protect us uh, as muslims we do not follow what society does rather we strive to follow what allah swt has what has commanded us to do so if society is going this way the, what is important for us as muslims is to know we are not going that way hence the message of allah said a time would come that the one who is upright with his religion will be like somebody is holding hot coal. Society will be going this way. And then you will say that is the way I want to go to. But as far as males and females are concerned, even male to male, female to female, there are certain aspects of our body that are private to us that we are not allowed to show anybody unless there are cases of necessity and cases of need. Uh, because of the shortness of the of the time, I would have emphasized a bit on the issue of need and necessity. And uh, someone will tell you that okay, what if your women want to give birth? So let me just dwell a bit on that so that we will not uh, in a minute or two. What if your women want to do, want to give birth? The Sharia is a very realistic uh, uh law. When there is necessity, there is no law. The, it's a principle in Islamic Sharia. Ad-darurat tubihu al When there is a necessity, the law is relaxed. So, ordinarily in a sane environment, Libya before Gaddafi was removed, or Saudi Arabia, you have as much, you have sufficient female doctors for females. You have female doctors for females, and you have male doctors for males. That is the way it's supposed to be. Let us now assume that uh, we are not even assuming that's where we are. We are in Nigeria here. <laughs> where male doctor service is not sufficient. In that instance, you can say, no, no, no, no, no. You know, necessity knows no law. In that instance, it is allowed for whether male or female to show a private part if it is a case that, that is between life and death or to protect a greater, greater harm. But ab initio, initially, the rule remains that our private parts are in, with the, in line with the very usage of that word. They are private and not for anybody. May Allah SWT give us a firm understanding of the deen. إن ولي ذلك القدر عليه ربنا آتنا في ذي حسنة وفي الآخرة حسنة وقنا بالنار اللهم لا تدرنا